jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àdá yahudi mà àmúdá ló ti pé yahudi ń bẹ wọ́n ti yẹ sí ọba àwọn bẹ láwùjọ tó wáyé náà yahudi yàtọ̀ sí nàtọ́rọ́ anápè ní jù wọ́n ti yẹ sí nàtọ́rọ́ àwọn ẹni christian ọlọ́run bá fẹ́ sàlàyé fún wa ìhà tí àwọn méjì kọ sí wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò ní ìmọ̀ nípa alukuhan wọn ò sì ní ìmọ̀ nípa ìhà táwọn tí wọ́n kí ṣe mùsùlùmí àwọn yahudi àbújá àwọn christian sẹ́kọ̀ọ́ sáà tá jẹ́ mùsùlùmí òun lẹ́fì mọ́ pẹ́lú omi inú àpá gan wọ́n mọ̀ sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu. àǹtùmù àlám àmìlà sẹ́yìn lẹ́ nímọ̀ ní àbọ̀ ọlọ́run èyí tó dáa lójú pé ọlọ́run bá mọ̀ jù á lọ bá a ti jòkó yàn yín ẹnì kọ̀ọ̀kan wa etí ń bẹ lẹ́mìí wa kò sẹ́ tó mà ìgbà míì wà ẹgbẹ́ wa lẹ́gbẹ̀ẹ́ yàn èyàn lè lérò burúkú sí tí ò ní mà èyàn sì lè lérò dáadáa sí tí ò ní mà bó ti súnmọ́ wa tó ẹni tájọ ń sun lélẹ́ pọ̀ yóò ní èrò burúkú pẹ̀lú wa ká tó sùn táwọn sì ní mà lẹ́ẹ̀fì rí gbà míì ìyàwó àtọkọ wọn jọ sùn lórí bẹ́ẹ̀dì náà ni ọkọ sì ti ní èrò burúkú pẹ̀lú ìyàwó kó tó sùn ẹni tó sì súnmọ́ jù náà níyàwó ìyàwó sì ní a rí nílẹ̀ yìí ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí àáfàá ó fáwọn abẹ́yàwó ẹ̀ kílẹ̀ tó máa wọ́n sì jọ sùn ni ìyàwó ló dáná fún pé ó tún kọ́lẹ̀ fún nígbà tí ó gbọ́ yẹ fún bẹ́ẹ̀ sì ni yóò sì máa ní èrò burúkú yìí kì í ṣe jọ́ ló ní fún bá ti túmọ̀ ra tó a sì ní ti ìyàwó náà tó náà ní èrò burúkú sọ́kọ agbọ́nú ròyìn wọ́n sì ló tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìyàwó gun ọkọ rẹ̀ wọ́n ti lọ sílé bẹ́ẹ̀dì náà ni ó gun pa nílẹ̀ tó mọ́ wọ́n sì jọ́sọ̀ lé bẹ́ẹ̀dì náà ni kò sí mà láìpẹ́ àwọn ọ̀bẹ̀lẹ̀ ìjọba àǹtùm àlẹ́ àmìlá ṣe nímọ̀ tọ́lọ̀ ni a ti lè ṣe fún wa wọ́n fi lè ṣe fún wa pé ẹ̀ nímọ̀ sí mi ọ̀nà sẹ́yìn lẹ nímọ̀ dé àbẹ́ mi tí a bá bọ́nu àlùkò hàn nípa táwọn Yahudi kọ sí wa ọ̀tá mọ́nà sọ́rọ́ olódodo wal haqq òdodo gbogbo kọ́bàr lọ́dọ̀ àwọn àfà olédè wọ́n ní alikọ́bàr lọ́dọ̀ àfi bàrọ́gọ̀ wọ́n ní alikọ́bàr ìmọ̀ àyẹ̀kú na kẹ́bà àwòsíbìkọ̀. làbárì tó máa ń fún wa kọ́bàr ó lè jẹ́ òdodo ó sì lè jẹ́ ọ́ ilé ìlú títà máa fi wo làbárì àmọ́ alikọ́bàr جاء الذي جاء في الكتاب أو السنة sídìkù ni gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ bá fún wa ní Qur'an àbí sáà nàbí fún wa ní hadith rẹ̀ òdodo ni àgbọ̀ dáwùtì ẹ̀ bí máa ń dáwùtì ẹ̀ gègé ilé yẹn ìyẹn ti kó sínú kúfúrú ṣáp ìyẹn ti ń ṣe èméjì pa ọlọ́wọ́n ọba nìyẹn ọlọ́wọ́n ọba ìyọba àríwá rẹ̀yìn ọba ti ń bẹ ti ń bẹ ti ń bẹ ti ó mọ ti ń bẹ ẹnu ẹni kọ̀ọ̀kan wa ò ní fún wa nírò nípa ìhà táwọn kírísítẹ́nì kọ sáà tá a jẹ́ mùsùlùmí ọlọ́ni wọ́n yàtọ̀ hifatun min ahlil kitab. àwọn apá kan min ahlil kitab nínú àwọn tá a fún tíra wọ́n ní èròǹgbà kí ló wọn lọ yùdìlú nàkùn tó bá ní agbára ni láti sọ yín kò bá sọ yín pé káṣẹ kó bá àwọn mùsùlùmí káwọn àjọ yẹlẹ ibi káwọn àjọ yẹlẹ ibi papọ̀ tó láwọn tí mo kẹ́lẹ́ ibi bú làwọn pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ àfa wọn àwọn tí mọ̀ mẹ́rin ọ̀la ẹ̀ tẹ́ bá wọn pọ̀lọpọ̀ títẹ̀ tó di muslim àwọn pásítọ̀ kan di muslim pásítọ̀ kan ti wá sí bàyẹ̀rí ó ń gbà táwọn lọ sí Jerusalem tẹ̀lé àkíkọ̀ bó ti rí náà nìyẹn àwọn rí pé bí wọ́n ti ṣe jórí sálẹ̀ láwọn táwọn láwọn jẹ́kísẹ́ ni tó ń jẹ́kísẹ́ rẹ̀ àwọn ìṣesí kọ̀ọ̀kan fẹ́ jọ ẹni mùsùlùmí. báwọn mùsùlùmí ti ṣe ìbáadà àwọn táwọn ọ̀rọ̀ bá lọ́hùn ìbáadà wọn fẹ́ jọ ẹni mùsùlùmí kọ́ra wọn tó ń sábà lásán tó wọlé wọlé jọsìn. òun sì ti rí àwọn àpẹẹrẹ kakẹ́lẹ̀ nàìjíríà kó tó kú àwọn ará wọn bọ́ǹbù lọ́wọ́ àpẹẹrẹ tó rí tẹ́lẹ̀ gbogbo tọ́mọ̀ bá dá ẹ máa wòye sí i tẹ́lẹ̀ àwọn àwọn àwọn àwọn gbèbè àwọn sáyẹ́ǹsì gbogbo tọ́mọ̀ bá dá ẹ máa wòye sí pátá wọ́n sì máa ń mọ wọ́n sì máa ń kó dodo pàtàkì lóyún tí wọ́n bá sọ wọ́n sọ ẹ̀ o àwọn mùsùlùmí àwọn ni. òun ni. gbogbo àwọn kan tó lọ kà mí yìí tata ní kùhání àti àdìs òun fi ń ran lọ́wọ́ òun náà fi ní parapara sọ́rọ̀ pásítọ̀ ti lọ ìyìn àkómẹ́ o. ara àwọn yẹ̀wò àwọn tí wọ́n ti mùsùlùmí lónìí tí wọ́n ti gba Islam hasan han gbàtánẹ́bí ní ìyẹ́ efinsin kan lọ́sọ̀tọ́ ní nápà síbi ẹ́ tó wá tà sí ìdẹ́rẹ́ mu ó ní ẹ má yọ bọ́ ẹ rí mọ́ bẹ́ẹ̀ ẹ rí mọ́ bẹ́ẹ̀ ẹ ti bò àwọn àna. Nabi ọ̀rọ̀ rẹ̀ alábòsí ni wọ́n wàláì alábòsí gidi wọ́n mọ̀ pé ọ̀rọ̀ anabi kí lọ́tún yìí wọ́n máa ń wá ìmọ̀ràn rẹ̀ ni bó ṣe bá ṣe ń wá wo wo wọ́n fara dùkọ́ èyí sí ó ní àwọn àjẹsára tán lá ó ní àwọn àjẹsára tán pé ó lè ó lè gbé àwọn àrùn àwọn àrùn tó lágbára ó lè gbé dúró wọ́n ní ajẹ́ pé àwọn lè ṣe antibiotic látara eṣinṣin wọ́n sọ àwọn àpáta ní ti pọ̀ sí wọ́n ní pé ní India lónìí o lára àwọn tábí ń ṣe antibiotic eṣinṣin mẹ́mẹ́ tẹ̀lifẹ́ dìbò àwọn àtàrà níta ọláhùn àlùwàsálà wọn ò sì di mùsùlùmí torí ẹ̀ wọ́n sì ń kẹ́kọ̀ọ́ lára náà wọ́n wà mùsùlùmí ọ̀nà ni so pásítọ̀ yìí ó lóun ti rí àwọn àpẹẹrẹ kan títí ń di stop nàìjíríà tẹ̀tẹ̀lẹ̀ ó tún wá dọ̀rùn ara bọ́ọ̀mù lọ́wọ́ ó ní òun ra ajé ẹja nígbà pé tó máa ń tàn sínú léwu òun rà ó wá kọjú ẹ̀sìn dábàásì òun wá ní òun fẹ́ kọ́kọ́ jú ẹ̀ ìfẹ́ kọ́kọ́ jú ẹ̀ ìdí táwọn mọ̀sí kọjú sí ìdá kọjẹ́ ó ní kò ní ṣiṣẹ́ kò ní ṣẹ́bù yí kí ní ṣiṣẹ́ rẹ̀ àdáwọn oníkòyìkò jẹ́ lọ́dọ̀ ó wá tapadà sí sáwá sí ó wá ṣiṣẹ́ ah, ilé àwọn tó ń kọjú sí ìdí kan ti ń dààmú wọn nù. èyí lè máa wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn kìnìyàn ló tọ́ gbọ́dọ̀ kọjú sí kíbla ni Allahu Akbar kabira Allahu Akbar kabira. kẹfà àwọn ọ̀rọ̀ níbẹ̀ ọ̀tá láàmú ló jẹ́ ká mẹ́lẹ̀ yìí àtúntò wa délé òun àpàdà wa délé òun wa sọ fáwọn pásítọ̀ sanwó-án lọ ṣùgbọ́n àwọn míì sì wà wọ́n wà láì láàzí wọ́n ní ìsọ àpàdà báwọ̀ níbẹ̀ náà náà àwọn kristian nínú àìmọ̀ ló bá wọn níbẹ̀ àwọn sì bó ti rí náà nù ah! kí ni wàá dààmú rẹ̀ ṣùgbọ́n àwọn míì wà ọdún tó máa ń dààmú wọn gan orí wàá dààmú rẹ̀ ẹ̀rí ọkùnrin tó gbádùn ọ̀gá ni wọ́n dààmú ara rẹ̀ ọ̀gá fásitì ọ̀gá rẹ̀ wọ́n dààmú ara ó wà mọ́ lọ yẹ̀wò yàtí ó mú lọ nu ọ́fíìsì kan yàrá tó wà ní ọ́fíìsì rẹ̀ ó ní kí ó ló ní tẹ kí ni yìí ó ní tẹsíbà títà tí ń dọ́gbọ́n sí nu tẹsíbà òfin náà ti lámọ àmọ́ ó ní mo ìfọjọ náà nù ó ní títà tó ń gbọ́n sí nu gbọ́dọ̀ ti máa sí nu wàlẹ́ àwọn ọmọlẹ́yìn ó mà òun ló fi jẹ́ pé àwọn tó ń ṣe cooperative wọ́n ń jẹ́ gidi tó bá ní ká gbé àwọn náà ti dáwà tó ní agbára wàlẹ́ àwọn ni ó fẹ́ kí tàmá tàmá lùsùn náà wájú lọ́wọ́ torí táwọn àti sọ́wọ́n fèsì lágbà gan àhárínà ee gbogbo wọn làwọn gbọ́gbà àmọ́ wọ́n ń gbìyànjú gan wàlá làbí kọ́ máa kún ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe ti mùsùlùmí nìyẹn ó ní gbogbo àti bàtí sọ́ọ̀tì tó bá ti wọ́n àṣù tó bá ti wọ́n àṣù ẹ̀rọ kan sì máa jáwọn. ọlọ́run ọba ẹ fún wa rògbà wọn yàn yìí ó lọ́pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́n ní kìtàbílì kìtàbílì kò ní yẹlò ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́nì wọ́n gbèrò tó bá lágbára wọn fẹ́ sọ inú òun náà ní gbàgbọ́ gbọ́gbọ́ táwọn kíyèsí ọlọ́run náà sọ fún ànábì ẹwà ànábì ní bá wí òkú bá wí o ànábì ló gbajú kan àwọn ọkọ wọn lọ ń tẹrùdọ àǹkàlì yahud wọn lọ nà sọ̀rọ̀ àtẹ tẹtẹ bí àmì látàkùn ọlọ́run sọ fún ànábì Muhammad ọlọ́run wọ Muhammad yahudi christian christian ò lọ láìpẹ́ wọn lọ fẹ́ràn rẹ ó ń dìgbà tó máa ń tẹ̀lé lánàá wọn tó láìkì àmọ́ gbogbo ọ̀nà tó mọ tó táwọn fẹ́ràn àwọn ọmọ sánà ìwọ̀n báyà wọn ṣe lọ́dún yìí o last year àwọn church tó ń bẹ níwájú àwọn Ahmadiyya mẹ́rin wọ́n pín ráìtì fáwọn mùsùlùmí ní last year àti wọ́n bá last year ìmọ̀tí this year tó náà àkọ́kọ́ ìṣẹ́kan gbádùn wọ́n pín ráìtì fáwọn mùsùlùmí ti ń gbáwẹ̀ nú àwẹ̀ àwọn aláṣẹ ni gẹ́gẹ́ lọ kí ló gbélé yòó ọlọ́run padà fún wa ní ìrọ̀rùn pàṣẹ tí wọ́n yìí àyà tó tẹ̀lé ìṣesí yẹn gbogbo ọ̀nà yìí ló fi ń sánà eléyìí wọ́n fi ra lọ́kùnrin àìní mùsùlùmí ni ẹ gbọ́ àwọn àbáwọ̀ tó zulbatil qulub an tuhibba man ahsana ilayha ó ti nọ́mbà ni àdámọ̀ kan lọ́wà àdámọ̀ kan bí o bá bí o bá múra kò ní ní kọ̀ntró kó máa nífẹ̀ẹ́ gbogbo ẹni bá ti ti ara sí ó ti wà ní àdánù ọkàn ẹni tó wá ní ọkàn tí wàá sọ̀rọ̀ kò ní ní kọ̀ǹtró ẹ ọkàn yóò máa ní fẹ̀tí máa ṣe dáadáa sí. lẹ́ẹ̀bù máa lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí máa sọ ní tó wọ́n nídìí gan nu ẹ bí wọn náà ní o kírísítẹ́nì ó wọ náà o kírísítẹ́nì ó wọ àlìjẹ́ náà o aláì kílópà àwọn kan tó ń ṣe náà nù ẹni tí ẹni tẹ́ fi ń kà ẹni tí ebi ń pààyàn tó fún yàn lóúnjẹ láti fi ti kan lé àwọn atáfẹ́ gbàwẹ̀ táà ló jẹ gbàwẹ̀ àwọn afọ ọlọ́jẹ wa ni wọ́n wọlé àá láwẹ̀ tọ́lọ́ kọ́nà tó lè kọjá àdìsí wallahi la yu'min wallahi la yu'min anabi ni wallahi la yu'min anabi ni kò ṣe mọ̀mí ni gbogbo ẹni tó yẹ pé ala òun ti jẹun yó ebi ti para àdúgbò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wẹ́ẹ̀ tí ó jẹ èyí bá sọ̀rọ̀ àtọ̀ yìí tó bá fún wọn ní jáká tó bá ní kọ́rọ́ sọ̀rọ̀ yọ fún wa ní ìbọn bá tàbí àjẹ ni náà ó gbọ́ ni dáadáa máa ń gbé tìmọ́tò wọlé ni tó bá dẹ̀yìn àwẹ̀ náà fà mú. Ah, jáka subhanallah tòbí ó ti kú òbí ó ti kú àwọn tí wọ́n kó jábà fún àwọn àfáwọn onípò ní problem wọn ò mistake ló má àwọn àfáà tẹ̀sán wọn kò fún torí àfáà ipò àfáà ni wọ́n sábà ti wọn ló máa ń dí ebi ń pa tó kan àwọn lọ́wọ́ mà àwọn akófó wa dé mọ́lé ọwọ́ jẹ́ fá láìláìlọ́lá ọwọ́ jẹ́ fá èyí tí wọ́n fẹ́ sèpù tó fẹ́ sèpù ọ̀sọ̀rọ̀ ta sórí àwọn mùsùlùmí báyìí yóò máa tún lè ṣe ẹ̀rí ẹ̀rí kan ìrújú nù. àwọn arí bàtà wa rí ẹni tí àfa àti wọn ṣe báyìí sóhun àwọn náà ni àtúnwò wa dìjẹ́ náà ni àfa àti kọ́ fún wa lóúnjẹ tó ń wá ń jẹ tí wọ́n jẹ́ àwọn dìjẹ́ náà ni ó lè wà dìjẹ́ náà tí mẹ́rin rẹ̀ bá bàjẹ́. ẹ̀yin kọ́lẹ́jì kan wọ́n tẹ̀lé sẹ́rí ẹ̀ tí ẹlòmíì burú bá wà láì tẹ́ bá sọ lẹ́yìn fún yóò máa ń kọ́ni ìbàjẹ́ ni. àfa ń ṣèbàjẹ́ pẹ́ẹ́kẹ́ ní ìwọ̀n náà ọba ní ìwọ̀n náà ẹ̀sùn pé ẹ̀sùn ẹ̀lẹ́ hánà ẹ̀ mọ̀ yìí ẹ̀sùn ọ̀dà hánà. àbáwò hánà àfa àti ìjọba àwọn olè wọn náà àmọ́ sẹ́yìn náà ní ṣe àdèkìlọ́mọ̀ ó lè wọn náà àwọn bá ní mọ́ni ọ̀nà padà fún gómìnà ni. kí kírísítẹ́nì máa bá gbogbo òlú yìí kírísítẹ́nì tẹ́pẹ́ sùkúùsì àwọn ọmọ wa náà ń san christian kábà lọ hajj àná fún wa billahi azim tó máa ń fún àlìjẹ́nà ní tọwọ́ kọ́bọ̀ ọ̀lẹ́kùn lérí àgbàdì mùsùlùmí kó tó kú. eléyìí gbọ́dọ̀ wọn náà kíri ààrẹ o bí o bá ti sínú àkíri ààrẹ ṣe mùsùlùmí tó bá fi lè kú bẹ́ẹ̀ ẹni òkè ṣe mùsùlùmí ẹ̀dá fi lè kú bẹ́ẹ̀ pé christian ti ń fún olóúnjẹ tí ó sì kúrò tí ó sì ṣe islam tí ti fún olóúnjẹ ìsànú rẹ ọwọ́ ló lè wà nìjẹ́ náà torí ẹ̀ kú fún eléyìí wo ìwọ gidi gèfé tó wá fi lè sọ ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn christian wọ́n máa gbèrò láti kéde yìí láti sọ yín nù kó lójú ọ̀nà ẹ̀sìn yín ọlọ́run ni wàá má yóò dé lónà ìlà àǹfọ̀sàhùn wọ́n lè tọ́ inú o tẹ́ bá ti dúró déédéé ara wọn ni wọ́n mọ̀ sọnù ẹ ẹ nìkan wọ́n ti ń kó bara wọn lóòótọ́ wàláì wọ́n ń kó bara wọn gidi ní wọ́n ń sọ àwọn ọmọlẹ́yìn wọn wọ́n ń sọ wọn nù wọ́n ń sọ wọn nù mùsùlùmí tó bá fẹ́ gba ìtànjẹ tó bá fẹ́ gba ìtànjẹ tí ó sì ní mẹ́pa ẹ̀sẹ̀ rẹ̀ kò ní wọ́n sọnù ọlọ́run ara ni wọ́n kó bá wàmọ́ yẹ sọ̀rọ̀ àmọ́ wọn ò ní mọ̀ ọlọ́ni yá hàlẹ́ ọlọ́run dájú ọ̀rọ̀ ó dájú ẹ̀ka àwọn yahudi náà sọ̀rọ̀ ẹ̀yin tá a fún tíra tíra ti gbọ́ yàrá lè kìtáàb àwọn tó wà àwọn tó ń jálò kìtáàb lónìí tá a ti wọ́n sí kristian àti jù náà ni ọlọ́run lè má tẹkùrún bí àyà ti là kí ló dé tẹ́ ìyá rí pẹ̀lú àwọn àmì ọlọ́run pẹ̀lú àwọn àyà ọlọ́run kí tẹ́ ìṣẹ́ lórí ẹ̀ náà tó ti rí tó ti hàn sí a ti sọ̀pọ̀lọpọ̀ lánàá ti jẹta àwọn kan tó hàn sí wọn gan àmọ́ bá wọn lójijì ibi tó ti expect message náà ti rí wọn expect yẹ ibi tó ti rí ọlọ́run ní kí ló dé tẹ́wọ́ yàtọ̀ sí pẹ̀lú ẹ̀ wà á ń tún tẹ̀ ṣáàdù ọlọ́lẹ́yìn gẹ́gẹ́ fúnra yẹn ti gẹ́rí o ẹ ti gẹ́rí pé ẹ ti ya gẹ̀gẹ̀rí pẹ̀lú àyà Qur'an ẹ wo Islam Salman Faris anala salaye ba islamu tani eh tala solana Talha ibn Ubaydillah ọ̀dọ̀ yahudi ọ̀dọ̀ yahudi ló ti ní islam láwọn àwọn yahudi gidi nígbà náà bẹ́ẹ̀ náà ni Salman Faris ìtàn tí ẹ gùn àmọ́ àlọ́bìtàn rẹ̀ òun kò ní abẹ́ àwọn òbí rẹ̀ gbàtúngbọ̀dọ̀dọ̀ ni ẹ̀sìn kristiani ń bá the last tó wá dé lọ́dọ̀ pásítọ̀ tó dé ó wá sí pásítọ̀ yẹn ti dàgbà látara tó ti mọ̀ látara àwọn àwọn alàgbà christian tó ti mọ̀ sẹ́yìn alábòsí pọ̀nù wọn ó wá ní fíẹ́rì yẹn gan gbogbo àbí pásítọ̀ yẹn lódodo ni wọ́n pé sẹ́yìn bá kú tán níbo ló tún kù ó bèrè lọ pásítọ̀ yẹn bẹ́ẹ̀ ó wà ní àkọọ́lẹ̀ pásítọ̀ yẹn ni lẹ́yìn ayé tó ń wà yìí òun ò rí mọ́ àwọn wòlíì èké ló pọ̀ àmọ́ gẹ́gẹ́ bí táwọn kànú tíra wọn àsìkò yìí gangan pẹ̀lú àwọn kan táwọn ń rí bó ti wà nù tíra àtàwọn o tó ti wà nù ìjírì àsìkò yìí ni ànábì gbẹ̀yìn òde ibi tí ó ti sọ dáwà rẹ̀ kí ibi tí ó ti jáde wọn mà àmọ́ ibi tí ó ti sọ dáwà rẹ̀ kí irun rẹ tó jáde wọn mọ̀ àmọ́ bí tí ó ti ṣe dáwà ẹ̀ tó ti lọ dáwọ́dà rẹ̀ wọ́n mọ̀ ó wà lọ́sílẹ̀ àwọn Màdínà ni àmọ́ Màdínà wọ́n ní ìlú tẹ́kùn làbínú pọ̀ síbẹ̀ gan-an bọ́ ìsọ fún Salman Paris ni ẹ̀ ìlú tí làbínú pọ̀ síbẹ̀ gan-an ó wá fẹ́ kúmọ̀ nìkan débẹ̀ ó láwọn aráàlú ẹ̀ máa wáyà yìí tí wọ́n ti wá so kó tẹ̀lé wọn lọ pásítọ̀ ìwà kú kó tó kú ó béèrè àwọn béèrè kan lọ́wọ́ rẹ̀ fúnbọ̀lù wọ́n ti dá mà ó ní béèrè tó béèrè dá ó ní kan mẹ́ta òun lọ́ọ́ ti dá mà torí báwọn tí wọ́n pèrè àwọn aláàbẹ̀bí ọkọ̀ ẹ̀wọ̀n kan ó wà nù jírí báwọn ó pọ̀ pípọ̀ lójú aláàbẹ̀bí ìjọba ẹni pẹ̀lú aláàbẹ̀bí ẹnìkan ju alẹ́gbẹ̀mọ́nàbí lọ́wọ́ muzal mọ́tò kàdá òun lọ́wọ́ burúkú lọ́wọ́ òun náà bá aláàbẹ̀bí lòun òun náà bá háyà àmọ́ tó kó lọ́wọ́lọ́wọ́ onírọ́rọ̀ kó kò sẹ́ni tí ó da ìjọ burúkú lẹ̀ lónìí lórí èrò èmi máa ń sọ kí nìkan wà láì nínú ẹni tí ó yẹ kó rí ẹnìkan ṣe ẹ̀sìn tó ìjọba yẹ kó ti kú tó yẹ kó ẹ̀sìn tì mọ́ ìjọ wo ni wà láì ṣíà ni wà láì ṣíà ni ẹ kó rí èrò mọ́ ó yẹ kó ti kú ti pẹ́ àti ìjọba dá ó yẹ kí banana ti kú ti pẹ́ ṣíà lágbàáyé lónìí tí wọ́n ní kálukú di ọgbọ́n bàbá rẹ̀ mú kálukú kò lẹ́yìn ara yín ta ló pọ̀ jù ṣíà ni gbogbo atánká alálùsúnà gbogbo atánká alálùsúnà yá dìpọ̀ àti mbd àrùn àná àtàkùn alálùsúnà àtàwọn ẹlẹgbẹ́ látòkùn wà láì àtàwọn ṣíà lágbàáyé lónìí ní nàìjíríà lónìí tí gbàgbé kóná tó dìbò ọ̀rọ̀ tó wá bá rẹ̀ nàìjíríà lónìí gbogbo àwọn gbogbo àtàkùn alùsùn náà àtàwọn tí a mọ̀ sí àtàwọn tàbí yẹ pọ̀pọ̀pọ̀ tọ́lápapọ̀ àtọ́ṣíà. lágbàáyé kò sí ẹni tó dá tíra tiẹ̀ nínú gbogbo àwọn fúrọ́pù yẹn pé tíra tiwa rẹ̀ táwọn lòrè kí á nìkan ni. lágbàáyé lónìí kò sẹ́ni tí ní dáwọ́dà lò wọ́n lo dáwọ́dà àwọn pé dáwọ́dà kíá kódà ní nàìjíríà ṣí àrọ ọmọ gbogbo yẹn lọ nígbà àsìkò àkókò àbíkó buhari á change yìí tí a bá ti change mìíràn lórí ìnáwó tó tí o bá ti change ní mọ́ tẹ́ pé ìyẹ́ sí àtúnjẹ́ pátápátá buhari fọ́nà kó wá sí ara fún àlékún dáadáa kó wá sí fún o ṣiṣẹ́ èyí gbọ́n sí àmọ́ ìbẹ̀lẹ̀ wọn láìláì wọ́n dì náà rẹ̀ ayé yóò dì náà rẹ̀ ọlọ́run kò sàmọ̀nà wa mo láti lọ gbéra lọ yìí tó ti bẹ́ẹ̀ náà ẹ eh, ṣí àná tuntun yìí ló lérò jù ẹni wá bèèrè lọ́wọ́ wọn ó ní kan mẹ́ta lọ́fi dáa mà tó ráwọn tó pẹ̀lú ànábì pọ̀ nígbà tí lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ nù owó lẹ́gbẹ̀ẹ́ mi wá ibi sẹ́gbẹ́ wà láì mo máa ń tàjọ parí nílé kéwú nítorí sọ́wọ́n di ṣíà wọ́n wá mi ní hà ni wọ́n wá mi ní hà eléyìí òun ni àwọn ìjọba Saudi wọ́n létí sí púpọ̀ àwọn tó ti kómi ní àfúnlẹ̀ yìí náà àwọn náà fi àbòsí kún ẹlòmíì hàmáwọ́ tọ́ba ti rówó fún wa láì àwọn àti wà nísìnyí ẹnìkan ó ti bá àrí báyìí ní àti fẹ́ẹ̀nì mi méjì torí hundred thousand naira wà lẹ́kọ̀ọ́ fún wa ó ti lọ ó tọ́lá fún owó àmọ́ àwọn táwọn táwọn tí à ń jíṣẹ́ fún yìí wọ́n làwọn tó kó fún ẹ́tẹ́ẹ̀sì ni bẹ́ẹ̀ lọ́wọ́ níbi ẹ̀yọ̀ kan méjì sí wọ́n sì fún ọ tó wà sẹ́ni yìí tó fi di ṣíà lónìí àwọn méjì mọ̀ báwọn náà tàbí parí tán di ṣíà tó kó wọ́n bọ́ǹbù owó fún wa. tọ ìjọba Saudi ẹni wọ́n tẹ̀ ń tan náà dẹ́dẹ́ ni kọ́lọ́mọ kan lágara. náà wọ́n wá ní nǹkan mẹ́ta lọ́fíìdá mi alákọ̀ọ́kọ́ bó sì wà lóṣèlú àwọn mi. ànábì yóò gba sàárà àmọ́kẹ́ jẹ́ kọ́ máa kó sọ́rọ̀ lọ́wọ́ lọ́tọ́wó lára ẹ̀nu ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ gbẹ́bùn ìmọ̀ jẹ ẹlẹ́ẹ̀kẹta ní ẹ̀fẹ́ta ara yíyà yìí wọ́n fi nǹkan sí ẹ̀bí ráńdì báyìí ọ́tìmì àbíyà olówó amẹ́ òun ti mú sọ́wọ́ bá wọn ló wá ráhùn kátàwá lọ́nà màdínà bàtọ́kùnrin yẹn kú tán nítafẹ́ ló àti lò àmọ́ afẹ́ sọ̀tàn já nítafẹ́ lóyún àyín pẹ̀lú súràtà kàyé àwọn ọlọ́wọ́ bá wọ́n pé yahal alkitab lima takfurun bi ayatillah kí ó tẹ̀ ń ṣe aláìgbàgbọ́ pẹ̀lú àwọn àmì ọlọ́wọ́ bá wà á ń tó tashhadu ẹ̀ sì jẹ́rìí tó wọ́n mọ̀ wọ́n mọ òdodo láwọn tó jẹ́ àwọn àfa wọn báwọn tàná ti mú òdodo ẹ àwọn pásítọ̀ lónìí wàláì kọ́nà pásítọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ́rú ti di mùsùlùmí tán àwọn pásítọ̀ mi náà wọ́n tẹ̀ bùkọ́ sẹ́ni facebook ní omi ọmọ pásítọ̀ tó ń lọ léwe àbáyé wá pé àbáyé wọ́n ti gbé sẹ́ni gbá ó sì mú lọ́kọ́sà pẹ̀lú àwọn eléyìí kò pé òun ti ti gbá náà bàbá rẹ̀ lọ́pọ̀ àwọn sẹ́ni olókòóso wọn ni bọ́ọ̀ ṣe ṣe báyìí dé wọ́n ti ó wá kíni ẹ̀rọ tọ́pù dáadáa ṣe pé tó bá ti tọ́pù náà lẹ́mọ̀ gbé sẹ́ni gbá àbábá rí àwọn apè ń gbọ́ síbi mùsùlùmí ó lọ́mọ evidence wà lórí ẹ̀ ti dàrú evidence kan mú wá. so so àwọn náà mọ ẹ̀rí wọ́n mọ àwọn ẹ̀rí lọ́dọ̀ wọn òun náà lẹ́ni sọ fún Salman rẹ̀ so tá a fẹ́ lóbẹ̀ náà nìyẹn wọ́n mọ̀ ẹ̀ sì rí pé ẹni jẹ́ òkú Khadija ká kan tó dà nẹ́bí ọlọ́run ba àwọn nìkan sì ń lára ọkọ rẹ̀ yìí o èyí ń jẹ́ ẹni tí ń ka síra ànẹ́bí wa Musa tàwọ́tà lòun kà ń tiẹ̀ wọ́n ní pẹ̀lú nǹkan tí mo rí sáì yìí o gbogbo àtọ́kẹ́ jáde bí ọlọ́wọ́ bá àpẹẹrẹ tó máa ń rí nù mọ́ wù ẹ̀dá mọ́ kankan mọ́ mọ́ lọ́lé aláwọ̀ mọ́ lọ́lé oṣogun gẹ́gẹ́ sọ́kọ rẹ àpẹẹrẹ tó ọlọ́kọ̀ rẹ rí yìí o jẹ́ bó ṣe wà nù tíra tàwọn o gbogbo àtọ́kẹ́ jáde bí ọlọ́wọ́ àpẹẹrẹ tó máa ń rí nù àpẹẹrẹ tó máa ń rí nìyẹn kọ́dà tó bá di òṣìṣẹ́ lọ́wọ́ bá tí máa láyé ń jọ náà náà tí ó gbà fún tó yìí kún lọ́wọ́ níwá so ó wà náà kọ́lẹ̀ wọn òun náà fi challenge wọn fẹ́ ti mọ̀ wọn á ń tún tẹ̀sí hadul so a ti lọ́lá lẹ́tọ̀ mi bí ìtàn Salman Farisi tán but kí nǹkan tó síwájú dèdè lọ́wọ́ tá a ti gbọ́ rí àwọn ẹ̀wà ara báwọn kan ti wá láti lónìí wọn ni láti Madina wọn làwọn mọ̀ lọ gbogbo gbogbo iṣẹ́ tó ti láyé tó fi délu ọ̀láì tó fi rárá ràǹkúnmí ẹ̀sìn tí ń sin àmàlù wọn làwọn gbà táwọn fi mú lọ tó fi wọn òdodo àti ilẹ̀ tí wọn òdodo tó tó wá kan tó wá pàdé òdodo gidi ó sì kògbè kalẹ̀ àwọn tó ń bá gbà wọn tó lójú ọ̀nà wọn bá tún tà bá ta Salman ó tún lu ọdún kẹrẹ lóko ẹrú ẹnìkan wá láti Madina wa man jahadu fina lanahdiyana subulana májẹ̀mú ni tabati ti rí ṣáàtù yàrá gbọ́dọ̀ wà mẹ́ man jahadu fina ṣáàtù ni ẹni bá gbìyànjú máa ń wá ìmọ̀ náà lódodo láì kọ́kẹ́ sàbòsí lanahdiyana subulana yóò padà rọ́ náà lóbìnrin gbogbo àti wọn tẹ̀lé jàbàtá wọ́n ẹ̀kọ́ wọ́n lòdò ní òfẹ́ sí wèrè àmì wọ́n fẹ́ sí wèrè tẹ́lẹ̀ tó wá fẹ́ ní tó yẹ yóò padà kú lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni máa ṣe súnjú wárò òdòdó kú òun ló jí kí wà yìí kú tí kan sọ́njú omi pé àwọn òní sì kọ́ mà ẹ̀ ń sáàkì àwọn òlà ń sáàkì <laughs> àwọn sáàkì òdòdó làwọn wà òun náà kéde léyìí tàtà tútù bá mú àpò mẹ́ àtúnwó tàdámúnú kò bá mú àtúnkò mẹ́ tẹ̀wọ́tà tó gbé ibùdó ẹlẹ́ẹ̀dẹ́ àtúnkò sí àtúnkàrà kò mẹ́ àtàkì <laughs> òdòdó làwọn wà wà láì làwọn so ma tó débẹ̀ wọn ma tó ta sójú ọ̀nà ẹnìkan wá wá láti Madina oúnjẹ ó kú ẹnìkan ta fún bóun àmọ́ lẹ́kẹ̀ ẹrú yìí bóun sì ránu bá lọ sí Madina ma tó dé Madina báyìí ó sì rí làbínú tó kọ inú ẹ kọ́kọ́ dùn náà tó kọ́ wà lóko ẹrú ó sì fi tẹ́ ń wúwo fún ọ wá díjọ́ kan ọ̀gá rẹ̀ wà lábẹ́ igi òun já làbí dùn ẹnìkan fọ́gà rẹ̀ rò pé ọ̀rọ̀ nǹkan ti ń ṣe wọ́n ẹni tí wọ́n lé láti Maka tí ń pè é lánàbí àwọn adé wọn lọ júbàdé rẹ̀ ó ti gbọ́ ó ti gbà pé ẹrú lòun ó bọ́ọ̀lẹ̀ ni ó ti gbàgbé ẹrú lòun ẹ̀rọ àkọkẹ́lẹ̀ wí náà àwọn eléyìí ò ṣe fọ́tí sẹ́gbà tí rìpọ́tù yìí fún sọ̀hábà tí ń rìpọ́tù fún sẹ́gbà tó dé rìpọ́tù yìí ó wà ní síra pé omi sì tún bọ́ lójú rẹ̀ bẹ́ẹ̀ pé fún bí fọ́tù ṣe tóbi tó gbàgbà tó rọ́n pé ó sì fọ́ mi ní etí omi sì tún bọ́ lójú rẹ̀ sábà yẹn náà bá sọkún so ó bá tó gbé ìgbọ̀nà ó bá bàtà sí fọ́ọ̀sì ó bá gbé ìgbọ̀nà padà ó wá ń dàtí máa wádìí ó padà gẹ̀ẹ́sì wọn ó wá kó làbí náà tó pọ̀ ó ti ẹ̀yìn àlejò ẹgbà sàárè sàárè àti sàárà fún yẹn jẹ́ ó wá jòkó tí wọn anábì wa gbà anábì wa ti sáwọn yẹn anábì omi ọ̀kan bẹ̀ kó jẹ ah. one over two over three ó tún ṣe sáà ó tún kó làbí dùn mí ẹgbà ẹ̀yìn àlejò ẹ̀bùnrin anábì ló kọ́ mú lókọ́ jẹ́ ó di tú àmọ́ kì í ti pè é kì í ti pè é ó wà kúbi jọ ṣé kálẹ̀ bẹ́ẹ̀ bí wàá ní ni wọ́n náà sì jẹ̀nẹ́sà kan nígbà mọ̀dínà jọ náà ó wà kọjá ń bẹ̀ wà tó kọjá ó wà ara àwọn mọ̀sí wọn náà ti rí wọn nù ó sá sálà tí nàdúrà dúró wọn ń bá níbi tí báyìí sá ń ń bọ̀ àníbi tí wàá gẹ̀ẹ́dì ọkùnrin tẹ́ wọ kankan ni àníbi wàá aṣèjìká bó ṣe rá anabi nù bó ṣe lọ dìímọ̀ anabi nù máa ń sọ ẹkún sallallahu alayhi wa sallam bí salimanu ṣe di mùsùlùmí nù. na ìdáfẹ́ ló mẹ́ ọlọ́run bá ní ẹ̀yin hálù kìtà ẹ̀ kì í ṣe ra yín báyìí tó ní wọ́n ń ṣe ra wọn ni ẹ̀ sì yíya gègé pẹ̀lú àwọn àmì ọlọ́run ọba wọ́n ti tẹ̀ ṣàdù tẹ́yìn náà sì jẹ́ ilé ara yín pé òdodo ó wà lọ́wọ́ àmì sallallahu alayhi wa sallam yẹ́hálà kìtà ìpè kìlọ́nù tẹ́lá ti ń tó èèyàn tẹ́lá wàá ti sọ lára kọ̀kọ́ tẹ́kọ̀ bẹ̀ẹ́kẹ́ pè mọ́ wọ́n ti ń tẹ̀lé ẹ̀kọ́ máa lọ ọlọ́run máa ń yá àlàlì kìtà àrẹ̀mú báwọn ṣe sà àrẹ̀mú wọ́n ṣe sà àrẹ̀mú wọ́n nìna fún yàn kékeré àwọn ọ̀rọ̀ tẹ́ pé ẹni tá à ń bá sọ̀rọ̀ tó bá ti fẹ́ sùn kọ́sẹ́kí nìyí tẹ̀m̀bíhù ni kọ́sẹ́kí nìyí ó lè tají tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kò ní ìgbọ́nà tó máa parí a ah, yáhálà lè kìtà àbùmọ̀ ẹ máa ń lẹ́ ń bá wọ̀ kẹ́tù máa sọ mí lókù yáhálà lè kìtà mo pè é ta fún tíra ẹ̀yin yahudi àti nasọ́ra lima talbisuna al-haqqa bil-batil kí ló dé tẹ́ ń fi irọ́ pa òdodo mọ́ títorí ayé mọ̀sán ní gẹ̀ẹ́ta fún àbána wallahi láàrí nǹkan méjì fọ́tí wà ní tẹ̀mí ayé yàn yíò wọ́n fi irọ́ ẹ̀wọ̀n fi pa òdodo mọ́ ni òun ní ń ṣẹlẹ̀ lónìí lọ́dọ̀ àwọn nvidia wàláì wọ́n ń fi irọ́ wọ́n fi pa òdodo mọ́ òdodo náà ti ti dé kọ̀dí jahal haqq wa zahaqal batil òdodo ti dé wá ti dé wàláì no way gbọ́n bẹ́ẹ̀ ti ń takò súnà sí wàláì òun súnà ń dàgbà sókè sí àbíbù lọ tó lọ ẹwà àpapọ̀ tó ṣe fún súnà kí ló ń tó ṣe fún kó padà jẹ́ èrè padà jẹ́ fún wa èyí ló padà jẹ́ ṣùgbọ́n ẹ̀ ti ń tako súnà tó bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ní bá dé ẹ̀dá kò gbogbo wàhálà tó ń sílẹ̀ rẹ́díò ní síwáyì láàrin gbogbo oṣù yìí àṣẹwù sọ́lá àbí fẹ́ẹ́ pé abdulsalam òun tẹ́ ẹ̀ ní nǹkan méjì ní dájí àtàrọ̀ nínú àwẹ̀ yìí ọ̀pọ̀ sísì lónìí àwọn kan wà bẹ́ẹ̀ lánàá àwọn dà ó bẹ́ẹ̀ lọ wọ́n lẹ́nìkan pè náà bọ́dà ó ka ènìyàn la lẹ́yìn ètò ni o ìgbà tó pè ó ní kí ló dé ó ní kí ló dé tó jẹ́ pé ẹ̀ kọ́ọ̀sì àwọn tó kọjá lọ láti ó wá gbé láti rí àlẹ́ àgà báyìí àgà ti rí òun àmúlùmọ́lá ní kó gbé wá yóò fún súnà wá yóò tún gba àwọn ẹni tó ń nà wá bóyá ìṣẹ́ nìyẹn ìgbà tó di ti gbódò bù náà the same thing ẹni tó tẹ̀ tó wá sí dáadáa akíwúsọlá wọ́n lọ sí máa ń sẹ́nu yóò gba alùsùnà wa lásìkò akíwúsọlá alùsùnà ló ní champion ní ẹdún Kwara tí mo ń gbé wájú ẹ wá wo àbùsọ̀lámì yìí kò sí ìgbàlùsùnà náà wa àwọn ní kí ló dé tó ìgbàlùsùnà wa ìbájọ́ ní rẹ́díò ni oníláyé láyé wà láì olùwòdídé àyè o oníláyé láyé wà láì láyé wà nídé àyè ó ṣe nínú àdébẹ́ẹ̀ Hmm, kí ló ń sọ yìí á débẹ̀ tọ́nà jẹ́jẹ́ tán tí àwọn ti bẹ́ẹ̀ tán aláì wọ́n sì ń kú o bẹ́ẹ̀ ọlọ́run padà sánú wa ẹni tí ó farapamọ́ tí wọn ní òpá lù súnmọ́ padà débẹ̀ torí ìwà farapamọ́ òun ní débẹ̀ o ó sì gbọ́ jẹ́ àdàbíyà àsọ̀bíyà ti lu ìlú ipa mọ̀rìkà tí ò lè pẹ́mẹ̀ láíláí ẹ̀tọ́ fẹ́ jẹ́ tí wọ́n jẹ́ mẹ́wọ́n mọ́jẹ̀mú ni ó wọ̀ jẹ́ kí ni àdàbíyà ni òtẹ́bí máa bẹnu wọn náà jẹ́ pé èsù náà ni ó jẹ́ kíni yìí tó farapamọ́ ẹlòmísìrè ó wà ń sọ tíra ni ó ká òun ò ṣe kíni jẹ irú wọn báwọn wọn sì ti àjùrú àwọn abisalamu yìí lọ báwọn ẹbí jà ti ṣe nu wọn máa fi rọ wọn máa fi pa òdodo mọ́ kò ṣeé ṣe tẹ́kun wíru wọ́n sì máa wíru wọ́n ní ká wọ́n ní ká à wọ́n lọ́nà bí òwúlò ẹ̀dá kùn táńgbẹ̀ yìí láyé anábì òun lò fún wọn lánàbí ò jásí kankan kò jásí kankan tẹ́bí náà tọrọ ẹ̀tọ́ ẹnìkan wí láyé ẹ̀ tó gbọ́ wọ́n ní a máa ń sàtà ń sọ anábì mọ́ kí ló dé yahala libida lima talbisuna alhaqqa bil batil kí ló dé tẹ̀ náà fi rọ́ọ̀dẹ̀ kò dodo mọ́ wàláyé léyìn oníkò dodo mọ́ hàn wàláyé wọ́n sì ń ṣe àgbákò fáwọn ọmọ tán fẹ́ ṣe sún náà wọ́n ń ṣiṣẹ́ gílé tí wọ́n ti lè mọ́pọ̀ wọn kan báyìí wọ́n ti wá fi fóònù wọn lè fún gbogbo àwọn òbí. bí ọmọ yín bá ti lọ́wọ́ fẹ́ wọn kúrò báyìí ẹ pè wá tí wọ́n ti di ẹni kópa àfa wa tí wọ́n ti ní ká pè yín wá àwọn lẹ́bàá ń bẹ̀. èmi ń lọ kánjọ kan ìmọ̀ pé àwọn ló pè wá. èmi nìkan mo lọ́jọ́ rẹ mo ta lẹ́yìn kí mi lè kún wa mo kà báyìí dùgbò láwọn ráyè mo kàn án mẹ́ni o ó ti kọ́ mi ń ké wúrí àfa mi ló jẹ́ ṣàmùsùn dé ó dùn ó dùn ní pé <laughs> ṣé bá àlàáfíà ó dùn gan aláì wọn náà yókù rẹ ń kọ fúnlẹ̀ mìíràn kan mọ́ wá fúnlẹ̀ kan yókù rẹ pọ̀ yókù rẹ tó wọ́n bò ṣé ẹ̀sẹ̀ la fẹ́ àdé àbí àyàkújà àgbàdì ẹ̀rọ ìlú ní ẹ katira ẹ bá katira nítorí náà bá mọ̀ nígbà kan fún yín náà ni káyọ̀ ń jòkó ó wá dùn gan kí ni ah, àyè bá wà ọlọ́run sàmọ̀nà wa gbogbo ẹ bá ti fún gbọ́n yẹn fún nọ́mbà wọn wọ́n tẹ̀ ń parọ́ wọ́n náà ti pè wá àdáwọn oníkápá ọ̀nà yunifásitì ẹ̀sìn òye yí ayé ò tó yé yí báyé bá wá yé yí ẹ̀ka ní káàbọ̀ yunifásitì kí ní ká ṣe ẹ̀ mú lẹ́tà wá kakúrì ní wá mú lẹ́tà kakúrì mo jẹ́rìí ẹ̀ òun lọ ó ní wà láì mú bá lẹ́tà òun lọ yóò sì lọ́dọ̀ tọ́ ìjọba náà bẹ̀rẹ̀ ṣe kí ní kan ní òde àfáàdá wọ́n fún kakúrì lẹ́tà ó lọ o wọ́n sì ní kó kọ̀ǹkan wá òun náà sì kọ́ tiẹ̀ lọ ó yàbọ̀ wọ́n falajà tó kábẹ̀ náà ni o ó ní wọ́n lẹ́fà pé òun tó ń bá rí báyìí àmọ́ tó máa lọ yunifásitì ẹ̀rọ kan ní wọ́n fẹ́ ṣe mùnàkọ́sọ yẹn ni òun ti di fúlù sẹ́pàá wọn ò gbáyé wọn ò gbáyé ré wọn ò gbáyé wọn ò gbọ́yé ètò ayé òye wọn ẹ̀sẹ̀ tó yé ẹ̀yìn báyìí tí wọ́n ni ó tún wá jẹ́ yunifásitì yá ní ká máa bọ̀ wá àwọn ló ṣe àwọn àfàwò sá wàláì àwọn àfàwò sá àwọn òbójú káàkiri gbogbo tẹ́sìn bá káàkiri sí wọ́n ti pàdé yín àbáṣàrùmí láìmọye gbà àbẹ́jìgbò láìmọye gbà ohun àbáṣúná láìmọye gbà ibi ẹ̀rí kan náà nílé nítorí wọn ẹ̀rí àdìsí mahamudu jaban wọn ò gbà pé dọ̀ ìfún tẹ́lẹ̀ o torí àdìsí wọn rí tàwílá wọn gbà pé sọ́hìn òní gbogbo àwọn ọlọ́run bẹ̀rẹ̀ tó máa ń dúró fún wọn pé kò fẹ́ wọlé máa létí àwọn èèyàn mo níjọ́ tí nàkan pàdé kẹsà ti jẹ pé nígbà àdìsí abẹ́ kó wá kẹ̀kẹ́ nìkan torí nítorí léwu ni pé national àdìsí òun dọ̀yìn ìbùnú wọn tẹ́gbọ́n àwọn tẹ́gbà sọ̀rọ̀ ti tán wọ́n ti ni wọ́n ló lálàáfíà ah ìdíbi náà ìdíwọ́n mọ́nu o ní ìrọ̀lọ́bọ̀ mímọ̀ ẹ̀yọ́ kan tí mo mọ́nu o wọ́n ní but sábàwò bí àdíjẹ dáadáa sábàwò bí àdíjẹ dáadáa ọ̀la pé àwọn tí wọ́n àwọn àáfàá jẹ ní ń pa àwọn ni wọ́n wà ní sọ́nà bí àdíjẹ mẹ́ sọ́nà bí àdíjẹ mẹ́ tó dáná bá ti sọ̀rọ̀ kan tẹ́fi tó àdíjì àwọn náà ní sọ́nà bí àdíjẹ mẹ́ ní kò díjì àmọ́ tó sọnu àtọ́yọ́ bá yarí ẹ dákẹ́ ní sùúrù àbá ọlọ́jọ́ díjà bá ibi nìkan mọ̀ wáyà yìí ọlọ́jọ́ díjà o ọ̀kíní kan mo ṣe ní níwọ̀n mo ṣe kárí o kíní kan mo ṣe kárí o ìwọ̀n tó ṣe kárí o mo tọ́ wá sí mbẹ́ àmọ́ ń táwọn wí kò sí ní so wọ́n wá ti rí pé àwọn ò rí ọ̀nà lọ́mọ ẹ̀mọ́ kí ló sọ nísìnyí wọn ní àdìsí màá yànnà àdìsí màá tún kọ kò lálàáfíà tuntun tó tún ní lórí lórí nísìnyí kò lálàáfíà mọ́ àdísì kìíní náà gbà kó náà lálàáfíà tí rànkómi méjì wọ́n gbà kó lálàáfíà méjèèjì ti tó ń tẹ̀lé bí àwọn tí wọ́n bá nìkan ṣe bí ẹ̀sìn wàláì àwọn bídíà wọ́n fi ẹ̀sìn jọ yẹ̀wúdì àti nàṣọ́rá ni iṣẹ́ yẹ̀wúdì ganu ẹ̀ẹ́dì ọ̀rọ̀ tó bẹ̀ báyìí kéèyàn máa sọ pé èmi tẹ́ tó sọ rí ni o kèsì wọn ni wọ́n lókè o fèsòkò tó tẹ́lẹ̀ kó máa lòkè yìí ó ní rízi ó ní rízi wọn náà Nabi sallallahu alaihi wasallam ó lọ sí dáhà lù kan àtàwọn sábẹ́ rẹ̀ wọ́n lọ wọ́n débi omi pàṣẹ débi omi wọ́n ká sókòtò sókè wọ́n fẹ́ tí omi sókòtò omi odò wọ́n bà kọjá wọ́n ká sókòtò sókè àwọn àlọ́ wọn gbàgbé wọn wá ká sókòtò lẹ̀ mọ́ wọ́n fi wá débi dáwà o ìgbà táwọn aráàlú ń dé wọ́n á pé gbogbo wọn sókòtò lọ sókè àwọn agbá ìsìláàmù bàtà agbá ìsìláàmù báyìí bá ń ṣe dẹ́sì pẹ̀lú wọn so àwọn eléyìí gẹ́gẹ́ ni táwọn amúbá ni àwọn ní ààrẹ ẹ̀sìn ni atẹ́gùn ọlọ́fẹ́ nílẹ̀ yìí ẹni wọn yóò kú bẹ́ẹ̀ lọ ibi àdísì wọn wà kí ni bó ṣe rí mọ́ wọn láyé ti kọjú lima jẹ́lẹ̀bì sínú àkọlù bàtì yàhálà lè ló fi jẹ́ pé yàrá rí ọmọ mi àti mọ́mọ́ kírísítẹ̀nì kan ládùúgbò ìwáyìí olólọ́n jésù tó ní jésù ọlọ́run ni kíní kankan kan ó dọ̀mọ́ ọlọ́run ni ọlọ́mọ ọlọ́run ni a ní ẹ̀ àwálẹ́rọ ọlọ́run bá ní wọ́n á ní pé tọ́ba tí ọlọ́run tó bá ti jẹ́ ẹrú ọlọ́run nínú báíbù kí lọ́sọ̀ ó lóun gba ìsìláàmù kó ti wíjọ́ lọ́mọ yẹn abalagbé báíbù wa àwọn onígbónà máa kà á ìmọ̀ báíbù káàtì mi ò àmọ́ sọ́tà kàmẹ́ni náà ó wá wà ní báyìí pé ẹni tí ìwọ bá ti ju ọwọ́ ààrẹ lẹ̀ fún ẹrú rẹ̀ ni wọ́n ń ṣe kí ni túmọ̀ rẹ̀ ó wà fọwọ́rajú ó lè rẹ̀ lóbi rà ó wà tuntun kà wà ní nílò pásítọ̀ wa náà wọ́n ti dọ̀ọ́rú pásítọ̀ yóò dàrọ̀ rú mọ́ eléyìí lágbẹ́ ọdún tàbáyébù ọ̀rẹ́ lẹ́yìn òun ló ń jẹ́ pé àwọn tó bá fẹ́ sọ àwọn èèyàn nù wọ́n máa ń pa òdodo mọ́ ó ní sísà kan níbi tí àwọn jọ kan ní bàtí wọn ti jì ní skul north africa skul kan ni lásìkò tó yẹ kó ṣiṣẹ́ máa ń sùn àmọ́ ní sísà ẹ̀ ń sùn ni ah ó ní àbáwá láì wọ́n bínú hmm. tààjú dáná lágbá ni àrètè sùn ni táwọn ṣe síkiri ní kọ̀ríbù ní táíwò táíwò sàlẹ̀ wọ́n á ní tààjú ní ẹ̀sìn síkiri jẹ́ mọ́ àwọn ah, olólágbá gan o wọ́n á ní àmúnú kò sì dá o ó ní wàhálà yẹn ti pọ̀ jù ó ní gbogbo nǹkan fún pàṣẹ wọn gbogbo nǹkan làwọn tako ó ní gbogbo nǹkan gbogbo nǹkan wàhálà kọ̀ọ̀kan sọ́wọ́ àwọn ọ̀rọ̀ tí ò dáa ni gbogbo nǹkan bò ìyẹn dàbí ò dáa ìyẹn lè jiyàn ìyẹn lè jẹba ìyẹn jẹba fún bólé kankan hundred one thousand yà yín tí ní ìgbà kankan láàrín kó dáa ìyẹn lè fẹ́ yàwó ọlọ́fẹ́ méjì ọlọ́fẹ́ mẹ́ta ọlọ́fẹ́ mẹ́rin ọlọ́fẹ́ púpọ̀ ọlọ́mọ́ká ọlọ́mọdínà ọlọ́gbọ̀n ẹ̀fúlé ọwọ́ ni gbogbo nǹkan ní kò dáa èyí tó bá ní ò dáa ni ọ sọ ó ní gbogbo nǹkan ní ò dáa náà ti mo wá fi àyẹ̀ rán hàn àtúrà eh, tó wà tọ́lọ̀ ti ní àgbọ̀ síkìrì inú wọn adújọ́ mo mú pàǹtàn transit lọ́wọ́ mo fi ọ̀nà búra ó padà fún mi ló fún mara quran ó tó bá délé òun òfin àfáà wọn sáwọn àfáà òun òrèlè yìí ni òun ló bèèrè ọ̀bẹ mo lémi kọ́ bi àwọn anìkan lọ bí lé tó sẹ́yìn òrèlè yìí ni. ó mì pé àyà tó ní kámẹ́ sẹ́síkìrì jẹ́ mọ́ àlùkò hàn alájà Aminullah Ibrahim wọn náà lọ sí ìjókòó kan alájà Aminullah Gẹ̀rẹ́ etí irú àfa àwọn rí kò tí sí àfa àwọn tó jáfa súnà tó dàbí àlẹ́jà mẹ́nu láì kò tí sí wàláì kò tí sí ẹni tí tàbá ní pé ó ń fẹ́ dàbí wọn gẹ́gẹ́ tí bàtà yẹn ti dàgbà bá abánikíní abásàrùmí àwọn tó fẹ́ dàbí àbá àmẹ́nu láì láàrin mídíà àwọn àbòwọ́rí o àwọn akínú kan ìrún pàmọ́kànjọ́ náà ọba akínú tán ọba sáramà wọ́n ní subhanallah nínú mọ́sálásí àbádà dúró náà ẹ̀dùn náà kílẹ̀ àwí sọ náà náà kẹ̀ tí mo wà rà yín báyọ̀ báyọ̀ olú ẹgbẹ́ tẹ́lẹ̀ náà ni o àwọn bá kó tí wọn wà lé àwọn olè sọ̀rọ̀ bàbá ní bẹ́nu kùrán sẹ́kọ̀ọ́ títí kí n jẹ̀ wọ́n ẹ tó ẹ̀ fún mi wàdùkú rọ́bàkà fi náà sí tọ̀rọ̀ rúkán wọ̀kífà wàdúnà lè jẹ́hàrí wàdúnà lè jẹ́hàrí bí lọ́rẹ̀ wàdúnà lè kí lùtùmọ̀ rẹ̀ wàdúnà lè jẹ́hàrí bí lọ́rẹ̀ káwọn ní kí lùtùmọ̀ rẹ̀ ọmọ àbáni gbogbo ọmọ àlè wọn dákẹ́ sí oníwọlé sọ̀rọ̀ olùwà ni ọkọ̀ sọ̀rọ̀ mi ò àmọ́ òní sọ̀rọ̀ jọ́nà wọ́n sì lè sọ̀rọ̀ sọ ẹ̀rí ni wọ́n fi àbá hàn pé kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹnu láwọn afá ẹ̀mí díà lè wọ́n bẹ̀rù wọn gidi àti ìlú àbáwá ìbáyìí fọ́nà kó sànù wọn. tí wọ́n máa fi òdodo wọn fi pamọ́ wọn ò rí báyìí tí wọ́n wọ́n rí kàánù kùhánì wọ́n rí kà ń bẹ́nu kùhánì pé yóò gbọ́ music ń bẹ́nu kùhánì àwọn àbá ìlú ọmọ orí pósítà kan níbi òní àwọn onínà mo ti ẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n tẹ̀sí á ṣe àwọn ìtẹ̀pà àwọn tẹ̀pà sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn fáǹsì òṣùpá ni wọ́n á pe àfa kan ẹ̀ àwọn tó gbìnà bàbá ti pàṣùmà níṣẹ́ àníkíní níṣẹ́ òṣùpá ni mo rí wọ́n lóṣùpá pounds kò sáà mọ̀ wíkà kìí ṣe yóò ṣe ti pàṣípà lè yín o èyí tèmi rí nu. èmi ò tẹ́ ẹ sọ yóò ń dé àmì ìtàn tó èmi kàn fẹ́ sọ pa tọ́pìkì ni wọ́n ní tọ́pìkì tó bá fà ní pé pé orin kíkọ́ inú ẹ̀sìn ló wà àbí òsínú ẹ̀sìn ẹ̀dá kò kí ló wì àfáàní ẹkọ orin ni gbogbo àfáàní ti tìrò lórí tó bá sí orin kò sówó gbogbo wọn ti lọ ra ìlú àwọn kírísítẹ́nì ìlú jáàsì jáàsì nípa mo náà ní kú ayé ìrọ̀lá wà tó dúró mọ̀ fi hàn tẹbí lọ́rọ̀ ọkọ̀ fún àtẹ́lẹ̀ ẹláwọ̀ bàdírí yàtọ̀ àwọn ti bàdírí yàtọ̀ ló fi jẹ́ pé láìláìlá ni máa ń wí nísìkiri kí ló ń ṣe bàdírí nísìkiri jáàsì ó ti ṣe bàdírí nísìkiri jáàsì ẹ lè sáwọn èèyàn tàbí kú a lè kú sí àti ní òtútù fáwọn èèyàn ṣé ìlú sẹ́ńtà ní ọ̀rọ̀ yìí mọ̀ mẹ́rin ní johnson lábúlá ẹ̀dá ara nídìí onímọ̀sẹ̀ bandit nídìí kò wá sí àfà àti oníbàndírì kò sí àfà àti onímọ̀sẹ̀ torí pé òun ni program ó fi dùn ó sì wà nùkọ̀ hàn pé orin ọ̀dà sókílà ń sọ ṣé kó tàbá ti ń sọ àwọn alùpùpù náà ń bá wí but ọlọ́run bá mú rìpọ́ọ̀tù àwọn alukitab ó mú wọn lókun han káàbà sí kí nìyí káàbà jọ wọn torí ìyá nípadà àgbákò ló padà gbẹ̀yìn ẹ̀bọ fún wọn ọlọ́run yìí halal kitab mo pẹ̀yìn tá a fún tira limatalisuna alhaqqa bil batil kí ló dé tẹ̀ ń fi irọ́ tẹ̀ fi ń pa òdodo mọ́ báyìí wàtẹ́kùtùmùnà alhaqqa wa antum ta'lamun òdodo lọ́wọ́ sọ yìí ẹ̀yìn sì ń pa òdodo mọ́ ẹ̀ ń pa òdodo mọ́ ẹ̀yin gán sì mọ̀ pé ẹ̀ ń pa òdodo mọ́ wọ́n mọ̀ òun ló fi jẹ́ pé ẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ Christian wọ́n di mùsùlùmí èbó kan wá yẹn mórúkọ rẹ̀ ara àwọn tó máa ń ṣe prógámù ní ní bóyá alihuda àbí huda tẹsán lẹ́nu yẹn wá ó fún báyìí ojú ẹ máa ń sí ní wáyé báyìí nínú rẹ̀ white báyìí ní ìmórúkọ rẹ̀ ó kọ̀rọ̀ lọ́lẹ́nu mídíà tọ ẹkùnkùn rẹ lé lẹ́nu òun náà pè yẹn ẹni yẹn mo wo púgàmù ẹ̀ kan ó wá ń sàlàyé fún òsìgbà islam àwọn pásọ tó ń jẹ àwọn pásọ yóò ayélujára àwọn pásọ ọmọ ìjìnlẹ̀ àwọn ilé ìfà ó wá ní pé pásọ lòun ó ní nǹkan tí ó challenge òun kan ni pé òun wá fẹ́ òun fẹ́ kí ẹ fẹ́ ṣe báàfù ó fẹ́ ṣe báàfù òun fẹ́ mọ̀ pé kí ó mọ̀ pé language tí wọ́n fi kọ báìbù òun kọ́ làwọn ń lò lónìí Only but Quran only language tẹ́fi rán nàbí wọn ń sẹ́ gangan òun náà fi kọ́ tábàtì ẹ̀rí kan àtọ́tọ́ kọ pẹ̀lú English but sọ́ọ̀sì wọ́n sì wà wọ́n sì bá sùn káàkiri wọ́n fẹ́ mọ sọ́ọ̀sì báìbù ó mọ̀ wá káàkiri ó ní gbogbo ayé lòun wá kí òun ò rí à. ó ń pè ibi wọn ti á kọ́ ó ní pé ṣẹ́túnlẹ̀ èéfín ni kéèyàn pè láàfáà kó mọ̀ gbọ́ arabic lẹ́ẹ̀fẹ́ àbílẹ̀ ńgọ́ ọlọ́fà ni ọ ọwọ́ rí arábìkì ọ̀lẹ́ ká pé òkú ọ̀tẹ̀ sọ láti ẹ̀wọ̀n lè sọ ọwọ́ ní kàrábìkì ọkọ̀ àgbẹ̀ aláfà wà ní kakùrá ní onímọ̀ ti wà yìí nìsí èdè tí wọ́n fi sọ bẹ́ẹ̀bù as international pastor tó bá wá rí oríjìnà rẹ̀ gẹ́gẹ́ fún àwọn akátẹ́lẹ̀ wá rí bóun ní bóhun ti pé á ah, ọ̀nà kan ìlú tọ́ òun àwọn ọ̀rún islam òun wá fẹ́kọ̀ọ́ orílẹ̀ islam so èdè tó fi náà nẹ́bí wọ́n ń sẹ́ òun náà fi kọ quran ó wá pé gbogbo mùsùlùmí pátá kò sí mùsùlùmí tó lè speak arabic ó wá rí ẹ̀mọ̀ kan láàrin sínú islam ó ní kò sínú bible kò sí tẹ̀sí tó wà láyé ó ní quran yóò lè lú kò lè sọ̀rọ̀ láéláé hand ó tó máa bèèrè lọ́wọ́ ẹni sí yìí kí ni bí pọ́sùrà gbogbo ìyá parí ọ̀kẹ́ náà sọ́tún fàtíà sẹ́kọ̀ọ́ kọ́ sọ́tún bákọ̀ọ́ àwọn yẹn hakùn hàn ó láwọn yẹn abẹ́ so eléyìí tó wà láà ara olódó nìyẹn àwọn tó ń wá òdodo nù wọn ẹni ẹ ti di mùsùlùmí bára àwọn eléyìí ti kọ̀ǹpáàtì àwọn ẹ̀sìn mùsùlùmí gan gidi kọ́nà bá kó bá kún ọ lọ́wọ́ àmọ́ àwọn tí wọn àwọn tó gbọ́ àgbọ̀ yẹ̀sì dáadáa tó àwọn lọ kéwú gidi wọ́n lọ kéwú ní Mẹ̀dínà wọ́n ti di àfà gán àwọn tó fi súnà kó tiwọn tó náà fi yàtọ̀ sọ́lá àwọn kọ̀ọ̀pá erékù ti wáyà yìí tó dá púpọ̀ tábàlẹ̀ kẹ́kọ̀ọ́ bá ti dàgbà jù táwọn bá náà tó bá lágbára láti rán wọn sáwọ́dí wà lẹ́kọ̀ọ́ bá dá púpọ̀ fún dáwà wọn òun ni ó fi nítumọ̀ tó fi jẹ́ pé gbogbo àwọn sọ́kàn fàtì yẹn kò fi jẹ́ pé wọ́n sàn láwọn ṣe ìsìlámù yìí náà ni kò ní sí àgbọ́yìn islam lọ lọ́rọ̀ wọn wọ́n tún lè máa lọlé yẹ̀mí wò ṣe àkókò rọrùn bẹ́ẹ̀ tó kọ́ mọ́ fi sọ́ọ̀sì yẹn bọ̀ tó bá ní súnà la tó bá ní súnà la wọ́n lè gba àwọn olègbà súnà láyé láyéláyé àwọn tó tàn ní káàfà súnà wọn tó ó lágbá gan nígbà tí ìrẹ̀lẹ́ rẹ̀ lórí bọ̀ tí tán lè sì lọ́rọ́ fún wọn ní ká fún wọn ní minha tọ́lá sí bóyá lọ́kẹ́kọ̀ọ́ Saudi Arabia ní Madina tó bá lọ́dún kan tó fún máńsà kó ṣe ẹ̀fẹ́ kó máa bá lọ ìgbà yóò alágbá gan sọ̀pọ̀lọpọ̀ wọn máa dìpé súnà ní alùsùnà wọn máa ṣe abẹ́lọ́wọ́n bá balẹ̀ pé lápàtàwà kan lọ́wọ́ lọ́n gbogbo àwọn tí wọ́n ń pa irọ́ tí wọ́n fi sábẹ́ tí wọ́n ní Hmm, níjọ́ kan mo ti wá sí kan lé wa ní o pamela wasuwa alájí wa sí wa láyé jọ náà wọ́n á ní pé a ti wá sí fọ́tò wọn ní kò dáa wọ́n ní fọ́tò dáa alájí wa bínú wọ́n bá mú lọ sọ́dọ̀ àyíbáwa tó jẹ́ bí bọ́dà fún wa hmm. wọ́n ní wọ́n á sì máa ṣe wọn lágbára díẹ̀díẹ̀ o wọ́n á bí aláàjì pé wọ́n á bí aláàjì pé ṣé ń bẹ́ nù bí kẹsàn-án bẹ́ wọn ṣé ń bẹ́ nù àfa àlẹ́ yìí tí wọ́n fi fọ́tò da wọ́n bẹ̀ lọ aláàjì wọ́n ní kò sáfà tí ó mọ̀ aláàjì sọ bẹ́ẹ̀ wọ́n ní kò sáfà tí ó mọ̀ ọ́ da ṣé wọ́n a máa sọ gbangba wọ́n máa sọ gbangba wọ́n ní wọ́n sọ pa ìdálẹ́ sí lónìí nù o pa ìdálẹ́ sí lónìí nù o. ó sọ pé àwọn nǹkan wọ̀nyí ń bẹ lọ́wọ́ wọn ẹ wo tí ma lè ládùúgbò wọn yẹn kọ àtúntì àwọn kọ̀ọ̀kan bóyá rúru àwọn táìdì àwọn dáhùn afábẹ́yìn yà yẹn àwọn tó ń fún bẹ jọ nínú lọrin ẹgbẹ àwọn ìyá yín òye sínú lọrin tí wọn bá lọ nínú lọrin. ṣé ẹ̀rọ àwọn tó bá bí irú àwọn bàbá tó bí àwọn bí àwọn yìí àwọn ìyàwó wọn àbá ti jẹ́ àfà kí wọ́n ti jàmá wọn hẹ̀hà ni. táwọn ọmọ wọn á di àbákò lónìí àwọn náà ń takò ẹ̀há ọmọ àlè ní àwọn náà ń takò ẹ̀há lónìí nínú lọrin ẹ̀kọ́ sí ẹ tí ó jẹ́ àfà láwọn tó pẹ́ láfà tó pé wọ́n jẹ́ àfà tó pé wọ́n tó lè bàbá tó wọ́n bí wọ́n bá jẹ́ pé bàbá wọn mo fẹ́ sọ yàrá àwọn tó bá bírù wà yìí lọ́mọ tẹ́kẹ́ àwọn bàbá wọn jẹ́ àfà ìwọ̀nsọ̀ tó bá bírù yìí lọ́mọ tí bàbá wọn jẹ́ àfà àwọn ìyàwó bàbá wọn ni fún ẹ̀hà wọ́n sì sẹ́kù tí wọ́n sì wà mí ha lónìí aláìláàrí ẹ wo ṣe bóyá mọ́tò sí ni o khalifa tẹ́tẹ́ bàbá rẹ̀ tá máa ń sọ pé àwọn tí wọ́n lé ń bi kàdíríyà túfí ní àdúgbò wáyà ní ọ̀dọ̀ wáyà yìí báyìí bàbá àwọn àgbà bàbá àwọn jẹ́ kan mẹ́ nínú àwọn tẹ́ pé àgbà túfí ni wọ́n bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìyàwó wọn mẹ́ha lóní ìyá màmá àlífà títí níha ẹ̀gbọ́n wọn sì tàkó sọmọ àdékáwọn eléyìí òdodo ní ẹ̀sìn ẹ̀ kò sẹ́ni tí ó lòun ò rí pé ìjagun mẹ́nu kùhán ẹ̀wọ̀n wọn ń takọ̀ àwọn èyí tẹ̀bí wá sọ̀pọ̀tọ̀ pé ń bẹnu Kùránì o ní àwọn àti lè ṣe o àmọ́ kí wọ́n bá pè é pé eléri búlẹ̀ ibẹ̀ yà ni tẹ́básí gbogbo àwọn àfà ló ń gángan fà bísáìsì bàbá yìí àwọn ìyàwó wọn ṣe rí ìmọ̀tọ́ náà búra àwọn ìyàwó wọn ṣe rí kọ́lá ìnáwó pé àwọn àfà ni wọ́n yéé ẹ tó ẹ hà wọ́n sọ pé èbú ni wọ́n jẹ́ fáwọn ẹ sì ń pa òdodo mọ́ wọ́n tún ta àlàmù ẹ sì mà àmọ́ ẹ fẹ́ ẹ̀kọ́ o hmm. òdodo padà hàn ní two thousand and two two thousand and two or two thousand and one kò lè gbé méjì náà lọ a lọ sí Ìbàdàn èmi àti Dr. Korede àti àfàbùkẹ́ náà lọ sí program kan bẹ́ẹ̀ ni bọ́dà kan máa ń bẹ lọ́lọ́jẹ́ òun wá lọ sí Ìbàdàn tí wọ́n ń sìn wá lọ ó wa lọ pé mọ́tò lágbé lọ ó lọ tọrọ ìyàwó bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pé ìyàwó rẹ̀ kọ́dà ti ń hà ọmọge ní ti ń hà hà ẹ pé wọ́n ti gbọ́ ẹ̀sìn yìí lọ́nà sáà dìbẹ̀ jùlọ yẹn lọ ṣẹ́fẹ́ yà yín ṣẹ́fẹ́ lọ́wọ́ two thousand two thousand yìí súnmọ́ atẹ́kùn súnà yóò bá mọ ẹ́ sí dáadáa gbogbo èyí tá à ń bá wọ́n tẹ̀lé ẹgbẹ́ àwọn akíní mi gbé atẹ́kùn súnà ẹ̀jẹ̀ ń gbé àwọn ẹmọ súnà two thousand nineteen ninety nine ni. dókítà wa ni pé eh, èmi wá ní ẹ́ eh, ọmọ tẹ́ ti fẹ́ ó wá gbé mi lójú pé ọmọge àbúrúfẹ́ wọn ni pé ọmọge ní ti hàn mo ní ẹ́ eh, mo wá fi lọ́kọ̀ pé sólè pọ́ńsì lọ́rọ̀ gbọ́ yà yìí àdọ́kọ̀ ní aláti rí bí five years six years ẹ̀ tẹ́ mọ́ lọ́gbẹ̀ẹ́ tí ó mọ̀ ẹ́ hà aláìwọ́tọ́ náà sì ni ẹ ti mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kékeré tí ń lo ìhánisi báyìí kí ti lọlé ọkọ ẹ wọn gbà lọ fún ti pọsibú ní ti pọsibú ẹ wá fún ẹja fún ẹja wá fún ten years ká wá fún ten years sísìn áà ah, ten years bò tí gbogbo àwọn ọmọ tí wàá lò ti di eh, ẹ̀ẹ́kàrí gbogbo gbàtà fi ní twenty years kọ́nà ah, kọ́nà sí lọ́wọ́ o ẹ̀ẹ́sì gbogbo secondary school private secondary school gbogbo ẹni tí o bá fi lè mú ẹ̀sìn mọ́ skul rẹ̀ òkú tó bá ẹ̀sìn wọn tó ń dá skul rẹ̀ lónìí ẹwà wọn tó ń dá skul rẹ̀ tí o bá fi lè ní ẹ̀sìn ẹ máa study tọ́wọ́ fi lè fi ẹ̀sìn kún ọ̀rẹ́rò ẹ̀yin ò nọ́tìsì bá àgbàjọ́ sí àgbàjọ́ sọ́bẹ̀ mọ́ ó ti láwọn sùn kan pé àwọn lọ́bá wọn báyìí wà lára àbí àlọ́bá wọn ni pé ẹsẹ̀ mùsùlùmí ni wọ́n bá ọmọ ọlọ́rin ni wọ́n ẹ jẹ́ káwọn ọmọ sùn yìí àwọn tó jẹ́ mùsùlùmí ẹ jẹ́ káwọn lọ ìjáàbù wàlẹ́ àwọn kọ̀ dálẹ̀ wọ́n fẹ́ lu àbí ẹbúgbà náà ni nísìn wọ́n ti lo ìjáàbù wọn ò ní rẹ́rọ̀ ní wọ́n ti sọ fìlà nù wọn ò ní rẹ́rọ̀ ní because àwọn afáà tó náà pẹ̀rọ wá fún yín ẹ wá wo nísìn o ẹ fúnra grade twenty years ti pọ̀ jù school tí o bá ti halal kan mọ́ lónìí kọ́ọ̀bù ò ní rẹ́rọ̀ Ah, inshallah rẹ̀ sọ àmọ́ ẹ pé inshallah náà ni tí o bá ti lè gbà twenty years sí tí o bá ti lè gbà káyọ̀ mọ́ lórí cup kò ní rí èrò ni ah, twenty years sí nàbà táwọn ọmọ òun tó ti máa bímọ twenty years sí ti máa bímọ twenty years sí ṣé fún àwọn ọmọ wa ti ní so ẹ̀sìn yìí tí ẹni bá jẹ́ àfà tí ò bí àwọn yẹ̀wúdí àwọn àfà yẹ̀wúdí ẹlọ́ka ìtàn gbogbo náà lọ́ka ní ti wọ́n padà yẹn wọ́n padà dẹ́ni yẹpẹrẹ ní ọlọ́dẹ fún wọn rí pọ́sù pàwọn káàmọ́ rí bẹ́ẹ̀ wọ́lẹ́lẹ̀ àbí gbogbo àfà tí o bá ṣe sún náà twenty years sísìn wọ́lẹ́lẹ̀ àbí wọ́n padà ní o wọ́n dẹ́ni yẹpẹrẹ ní because ẹ̀rọ àwọn mi láwùjọ wọ́n ti gbọ́ sún náà yé bọ̀tẹ́ bá rí wọn yóò jọ ní ìmọ̀ tí wọ́n kàn ṣe bídíà kan gbà náà ní bóyá ní ti sàbá ńlá ti ẹni ó wá jẹ́jọ́ kejì yẹ táwọn kọ̀rí ìbù tí wọ́n ṣe kínní wọ́n ara bọ̀ yẹn bó fi ọ̀nà búra òun fi dára pé ká máa fi Islam fẹ́ ká máa fi appearance ká máa fi George. Islam da púpọ̀ wàláì báwo ṣe rí báṣe bó ṣe rí òun fi judge àwọn ọmọ yẹn jọ náà bíi Christian mo pè wọ́n àbáwọn yíbò wàláì ìmọ̀ pé mùsùlùmí tó gbọ̀ǹkan yé ni wọ́n wọ́n máa bá fi ṣe kìlọ̀ yìí sálámọ̀ tí wọ́n kàn ní ẹkùsẹ́ ìbánisẹ́ mi wọ́n bá dárọ̀ lẹ̀ ó rí Abdullahi ebi ní àwọn ọ̀rọ̀ mo ní àwọn onísọ̀rọ̀ yìí ó ní wọ́n lọ nípa nísàbán bídíà nínà bídíà ẹ̀yìn àwọn eléyìí bídíà bídíà àwọn eléyìí ń sọ bídíà tó ẹwà ẹwà ẹwù àwọn ọmọ yẹn ẹwù àwọn eléyìí oníṣìí ẹgbọ́n ò lè practice ẹ̀ báwọn ọmọ yẹn practice ẹ̀ wọ́n gbàgbé wọn nígbà níta ń sọ fún inú kẹ́ni yín tètè pé wàláì kẹ́ni yín tètè pé wàláì tètè padà tẹ́ ẹ̀ bá padà ẹ̀ dẹni yẹtẹrẹ kí ẹnìkan kẹ́nìkan náà bẹ́ẹ̀ ṣe bídíà ní Saudi Arabia yóò dẹni yẹtẹrẹ ni àwọn àfáà ń bídíà pọ̀ Saudi ba sufi tí wọ́n yẹ ẹ̀hàn náà tí ó àgbákò táwọn sufi bẹ́ẹ̀ mẹ́wàá àwọn ẹ̀hàn náà sufi bẹ́ẹ̀ mẹ́wàá àwọn òtó sì rẹ̀ yìí wọn ò sì gbé rí halawi maliki nínú àwọn muhasiru tí wọ́n jẹ́ àgbẹ̀ súfí lásìkò táwa yìí aláwí ni ọmọ Saudi Arabia ni ẹ̀yin mẹ́tí jẹ́ bẹ̀rẹ̀ ayé rí ibi táwọn lè fún dé ó fẹ́ kọ tíra wọn ò tẹ tíra fún ìlú bàbá rẹ̀ wọn ò bá tẹ káyọ̀ ló ti lọ tẹ sọ àwọn afẹ́ ìbídí àná pọ̀ mbẹ́ àwọn ẹ̀sùn bí pọ̀ mbẹ́ dáadáa gidi ìyàníyà pọ̀ mbẹ́ ṣíà pọ̀ mbẹ́ àwọn sẹ́gbẹ́rí ìyẹpẹ tó bá wọn ni mbd àti ọba ṣẹ́rí padà twenty years sí èmi kan bú ni ó ti pọ̀jù lọ́dọ̀ ọlọ́run ọba yóò di ẹni yẹpẹrẹ ni torí the mob báyọ̀ ṣe ń gbà gbọ́ súnà yé ó ti pọ̀jù èyí kan pariwo bòròbòròbòrò ẹ ẹ padà ẹ wọ́n kàn pariwo ní máa ká mi la pé ẹ bàbá yóò gbọ́ iye mọ́ba bòròbòròbòròbòròbòrò wọ́n wá ń pariwo àti làágùn wọ́n sì ń sọ wọ́n lọ́fọ̀ wákàtí kan àbọ̀ ní rédíò wàlẹ́ àwọn olùsìn mọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀gbọ́n nípa wọ́n ti mọ̀ náà ẹ̀kọ́ láwọn ẹni practical ló kú láwọn èèyàn kan ṣe practical ni ọlọ́run bá tọ́ àwọn táwọn fún fìdínà lọ́wọ́ lọ́nà àwọn gba fìdínà lọ́wọ́ ẹ̀ máa gbà lọ tájà fún ètò mọ́tàbá wa mọ́ wa dúró gbogbo àwọn afá yìí náà mọ́tàbá yí ojú wọn sínú súnà èmi ń sọ gbogbo àwọn tó dálé kéwúlẹ̀ wọ́n alẹ́ ẹ̀rọ àwọn kan lè gbọ́n fi ẹ̀yìn jẹmọ́ ẹ̀rọ àwọn ènìyàn ìbáwọn ìbíjà ló kọ́ wa ṣé kí n dáa rí jáde tẹ́kẹ́ èyàn bẹ́ẹ̀ jábọ́ fún àwọn afáàn kan ní ìgbà yìí náà ìmọ̀ náà afáà tó máa rí èmi wọn ìtẹ́ kí èmi ilé rí ibú ọmọlọmọ yìí alẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ so káàkan ní sùúrù dé wàláhí ọlọ́run ní tí odò tó bá ti dé irú òsìkè nìyí yóò palẹ̀mọ́ ni táwọn bá ti dákẹ́ wọn la fi ń sọ la fi ń encourage àtàjẹ́ brọ́dà wàláì làásìm àwọn náà ń tàkóbá fúnra wa wàláì Allah fi ràn dáwà lọ́wọ́ táwọn kan bá fira wọn lẹ̀ táwọn kan bá fira wọn lẹ̀ fún àfẹ́ wọn sọ̀rọ̀ ẹ sọ fún yín pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ló léwu ju mo fi ọlọ́run bá mi gba mo fi sẹ́lẹ̀ rí wàláì làásìm gbogbo gbà wàláì mo fọlọ́n mo fi ọlọ́run búra tí àfẹ́jùgbọ́ wọn ṣe wá sí ni mo ń ṣe àánú rẹ̀ mo fi ọlọ́run mi wúra ìmọ̀ ń sí anú rẹ̀ wá àti ilẹ̀ ní àgbà mo fi ọlọ́run búra kò save níjọ́ táwọn náà wá sọ àmúna ó tẹ̀ pé àyẹ̀fẹ́ ẹ̀mọ́ tẹ́tẹ̀ sínú níjọ́ táwọn wá sọ because àwọn tó ń bá dùn àwọn ilé yóò kọ̀ọ̀kan rí ìmọ̀ ẹ̀ láàyè wọ́n ti bá wọn ṣe rí so bí ẹ fi ẹ̀mí lẹ̀ jihad gidi ni bọ̀tẹ̀ àwọn náà ní kàtàmáṣe bọ̀tọ̀pọ̀lọpọ̀ wa àwòṣe ọ̀pọ̀lọpọ̀ mi ń sọ àwọn ẹ̀ka ìgbìyànjú ẹ wo rẹ́dúò rẹ́dúò bí tí àwọn yẹn ti ń gbọ́ náà nù tẹ́lá àwọn èèyàn wẹ́dúò wáyé ni bí kùránì ni ẹ gbàgbé ẹ àwọn fẹ́mi ti ń sọ̀rọ̀ olóbi jẹ́ pé tí a bá ti fẹ́ kí sùn strong mo fẹ́ràn búra bọ́dà kan bẹ ìmọ̀kọ̀lù yìí tábà ti kò ní ọ̀tẹ́ ẹ̀mọ̀ kan lù lọ. ìlú ò popular ó popular náà mọ́ ẹ̀mọ̀ kan lọ ọ̀tẹ́ bẹ̀rẹ̀ bò bóyá bí bọ́ọ̀ tẹ́lí ni lásojú ẹ̀hẹ́n lásojú bàtà wọn fi ṣe àwọn rẹ́dùn fúgàmù yẹn bọ́lá kan máa ń pè mí fúgàmù wọn ló máa ń gbọ́ àárín asojú rí mo máa ń bè pé sọ́nà àwọn afásúná alùpùpù wọn ní kò sáfà súná nígbà tó wá mo wá rí báyìí mo wá rí àǹfààní tiẹ̀ ó ti di alùsùn náà kò sì gbọ́ fúgàmù mi tù rẹ́dùn òní tù rẹ́dùn ten minutes ẹ wo ten minutes tí àfa ń lò àfa lérí fúgàmù tó ń náà rẹ̀ yìí bó ṣe kéré tó yeyeyeye tẹ́ bá rí gbà pé bí wọn bá dáná sáwọn ibi dàrá ni tẹ́mi yẹn ti sọ ẹnìkan kan pèmíjọ kan ni pé kí ló dé kí ní sẹ́yìn ẹ̀yà lùsílẹ̀ yìí kí ló dé tẹ́sí wá tẹ́mi ti kéré jù wá náà lẹ́fàfà yìí kó máa fún ọmọ àwọn béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ó sọ́dẹ̀ ní ní program yẹn ó ní ti live program one hour wàláì làdí ẹ̀sìn ògbé àpò tẹ̀ one hour one hour pẹ̀lú àwọn program wàláì so sáwa lè ṣe ẹ̀mọ́ ìyàtọ̀ ra yẹn sáà lè ṣe ni abẹ̀sí kọ́ńtìbútà fẹ́ kọ́ńtìbútà fẹ́ dá rẹ́dùn bùgà múlẹ̀ bàtà calculate yẹn táwọn rí ní month à ń calculate almost sixty thousand naira pẹ̀lú ẹnu àwọn tí wọ́n fowó lẹ́gbàá náà sixty thousand ń lámọ̀ rí ní a month náà tó fi kalẹ̀ náà tó fi kalẹ̀ yìí o àwọn tó pọ̀ jù ní ti nira o ó sì tún bí ọdún márùn-ún sẹ́sìn lẹ́yìn ẹ̀mọ̀sán nísìn sixty thousand nísìn ọ̀rọ̀ nípa wọ́n tẹ̀ tí stọ́ọ̀pù ó ń pe ààrí four thousand five thousand lẹ́gbẹ̀rún gbà ń gba four thousand lọ́wọ́ tiwa òun náà fi ra ọmọ bí ibi tí wọ́n máa tẹ́ ń ṣe òun èyí tá a máa ń ṣe before àwẹ̀ mú sọ àsìkò tí wọ́n fi ń play music onárànwá <laughs> mọ́ ẹgbẹ́ tí ní sí ten minutes ó tó àwọn àpàrà àríṣe mọ́ four thousand lọ́nà mẹ́lòó lẹ́ẹ̀mẹ́rin èló ló jẹun ó fi ààrẹ contribute sixteen thousand ní mọ́ntì ààrẹ contribute wọn sixteen àwọn àgbà tó ti pẹ́ tó ti pẹ́ tó pẹ́ ó lẹ́rú ọlọ́ọ̀bà kan tí kò máa ń ju ó lẹ̀ bí twenty thousand òun làtàrí wọn fi ń fún ní wọn fi ń pè láti gbọ́ ó ti kú ti pẹ́ bí ọdún kan sẹ́yìn a kàn máa pariwo pé àwọn ìṣúná ìmọ̀ ọ̀rọ̀ ọmọlẹ́rẹ́ dúró fifty naira ó sọ ẹ̀dá àlùsùn náà sẹ́yìn ọmọ wọ́n àtẹ́mi tó bó ti kéré tó náà kó sì máa lọ bó ti kéré tó náà kó sì máa lọ. so èyí táwọn lè fi dá sí súnà lélẹ́lẹ́ yìí kékú súnà kó rin lẹ̀ káyọ̀ máa gbọ́ lọ́nà jíjìn so àti sọ́njú ní iná káyọ̀ tó fowó lẹ̀ kán kán rẹ́gísà lọ́dọ̀ mùjáhìrì bá ti pọ́n ẹ̀yọ́ náà èyàn méjì ló rẹ́gísà lọ́dọ̀ rẹ̀ èyàn méjì ló sọ pé fifteen naira lápẹ́ ìtawà náà yàn fifteen naira àtàwọn yàn fifteen naira lóṣù ẹ̀ tó kéré ju eré fifteen naira gbogbo ọmọ rẹ̀ fifteen naira lóṣù ọmọ yàjà tọ́lé ti náà lóṣù ọmọ ẹ́ ẹ́ ọmọ lé ti náà lóṣù kò sí dárí ẹ wá àwọn tó káwọn nínú àwọn tí wọ́n yà yín bí two hundred ni èmi lè àpò two hundred naira ní oṣù nínú sálárì mi fún dáwà prógámù ìta gbangba tá à ń ṣe ara àwọn avenue nìyẹn tí súnà fi lè ten because tẹ bá ń ìfẹ́ tì í wá kó wá gbọ́ tí wọ́n ti wọ́n yẹ àwọn yín náà ni bọ́tí wọ́n gbọ́ lórí rédíò wọ́n ti ń sọ tí bá ń kọjá ta gbangba lọ́sọ̀ ẹ̀wọ́n náà ń sọ yìí tó ní stress ìgbà tó yẹn ti fourteen thousand naira ó la máa ń ná sí program yẹn níta máa ń ṣe níta gbangba apàdà pé gbólọ́ wa kádáwo sí àtàrà ọdún mẹ́sàn-án lọ́dì sí ìyẹn náà ti lọ bí three years ìta ní kápá là ń ṣe yìí but gbogbo ìwà fẹsẹ̀ dáwà nǹkan méjì náà ni owó àtẹ̀mí méjì ẹ̀mọ́ fílẹ̀ náà nìyẹn ìṣẹ̀lẹ̀ òkú ọlọ́ni yára ẹ̀lẹ́dẹ̀ àmọ́nù hal hadullukum ala tijara tunjikum min azabil amin tuminuna billahi iman lọ́kọ̀ sáájú tí o bá ní mẹ́nu tó bá dájú dáwà kò ní gbẹ̀sán rẹ̀ tuminuna billahi wa rasulihi àbí ó wà ní watujahiduna fi sabilillah kí làkọ́kọ́ bí o bá sanwó ẹ̀mí òní jáde owó làwọn èèyàn ń rí látùpà nẹ́bì tí wọ́n rẹ́ fi gbé kalẹ̀ mi ò lówó ó yá mi ò lè lọ ẹgbó kalẹ̀ ẹgbẹ́sìn lọ oúnjẹ táwọn èèyàn jẹ lẹ́yìn lásìkò yìí dáwà ni àwọn ẹ̀dẹ̀ tó ń gbìyànjú àwọn bọ́dà kan wà níbàdàn wọ́n máa ń post gbogbo owó tí wọ́n ń ná fún dáwà ó ní agbára gan tí wọ́n tún bá tẹ́jú ẹgbẹ́ program lọ wọ́n máa ń gbé program wọ̀nyí live ni ní kílọ̀ àwọn eléyìí dáwà nàìjíríà bá a ti ń ṣe báyìí ẹ tó bá ti wà ní tó bá ti tó bá ti lè tó bá ti ní online wọ́n mọ̀ gbọ́dọ̀ nàìjíríà everywhere lágbàáyé wọ́n mọ̀ gbọ́dọ̀ nàìjíríà bá a ti ń ṣe báyìí live ni wọ́n gbọ́ ní everyday lágbàtà yẹn ti bẹ̀rẹ̀ wọ́n máa ń gbọ́ láìpù ní owó làwọn náà ná dáwà ní dáwọn lẹ́sìn làwọn ṣeun tó ń tó délé yìí àkànyà lọ́bẹ̀ ní ọlọ́kan ní ká yà lọ́bẹ̀ ní tó jẹ́ ká fi sẹ́mi pé ó yẹ ká lè avoid ẹ̀ lóòótọ́ àwọn àwọn tá à ń dápọ̀ owó ọmọ orúkàn owó kìíní náà àti gbogbo wájà àmọ̀ yìí náà ọmọ lọléèwé ìjọba yìí náà tó lọ́tọ̀ pé kò sí nǹkan lù but ẹja àwọn agbóyà bá fi sẹ́mi two hundred naira ó tá à ń sọ yìí ẹlòmíì lè avoid pé èló ni tẹ́ ṣe one hour gan èrò thirty minutes thirty minutes you get ten thousand lọ ìyẹn tó lè avoid ten thousand nínú àwọn brothers nílùú yìí tó jẹ́ alùsùn náà dáadáa ten thousand eré ẹsẹ̀ lọ́sùn kẹ̀ ló ló jẹ́ èrò tó tàṣẹ ọyá lọ́sùn kẹ̀ lónù eh? forty thousand lọ́sùn ẹlòmí sáárì ti ń gba owó five hundred thousand ẹlòmí two hundred thousand kànáà yá mo sanwó ọdún kakalẹ̀ wọ́n ti máa ń sinú láwọn ẹ̀mí díà ẹwà àwọn tasọ́fù ìsìlámì ẹgbẹ́ tó ti máa bọ̀ ọgbọ̀n ṣẹ́jú ni wọ́n lò bó àwa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn àwọn afásà àrùn mi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nítorí ìfà tí wọ́n bá ti kú àwọn bọ́dà ní Saudi Arabia àwọn náà àti ìsìnkú wọn olùsíṣẹ́ náà ti kú àwọn bọ́dà dáwọ́ mọ́ tí wá ti kú ti pẹ́ àyẹ̀ kojú àkàrà náà jìnnà ní so léyìn ọ̀nà táwọn ti dáwà torí sẹ́ dáwà kìí ṣiṣẹ́ nìkan walitẹkun minkum umma yad'una ila al-khair ọlọ́ni kára wọn kanú yín kojú ọ̀dọ́ pé títà kùmọ̀ sí pé bó sì ti dáwà sẹ́ni kó lè dáa ṣe lásìkò tá a wà yìí tí ò bá sí owó kò sí dáwà ẹwọ́ táwọn ṣe iná bọ́n ń bọ́ áńjìnà ọlọ́pẹ́ ń jìnà wá sí ó gbádùn ni ó ń jìnà ń gbádùn ni òun sì ní kíníkan tó ṣe ọbẹ̀ tó dùn òun ló pa fún mọ́sáàsì ní ẹjọ́ mọ́sáàsì àwọn mọ́sáàsì gan ìlú gbọ́ yóò wọ́n ra òun ni owó tó dùn ọbẹ̀ tó dùn òun ló pa fún tó dáwà ó níbi owó tó wá tún sọ mọ̀já ẹlọ́rí àfà mọ̀já ìlú sílá àwọn tàbí tún dẹ̀mbọ́nà sí àyè tàlẹ́yìn ẹ̀hẹ̀ rí àfà Umaru ẹ̀ tó bá ti lo kọ́lẹ̀ àbẹ́tí lo kọ́lẹ̀ tó yẹ kó ti gbàgbé kó tó sá tó rí ní fóònù nọ́mbà rẹ̀ fáwọn ètò ọ̀rẹ́ náírà lóṣù fifty náírà so àfẹ́ kí bẹ́ẹ̀ ṣe ń lọ ní ti àfẹ́ kó dúró lẹ́yìn àwẹ̀ so at least kọ́dà ti rí bí ìlú lálẹ́ àti bí thirty lágbàtà ti stop náà àndáwọ̀ yọ àndáwọ̀ yọ àndáwọ̀ yọ bí thirty five dollar thirty eight dollar nílẹ̀ so thirty eight nílẹ̀ nísìnyí báwo pé four thousand àti gbélé lérí at least ọ̀sẹ̀ mélòó ló ṣeun ó ṣàtúnṣe méjì bó ṣe wíwọ́n àtúnṣe náà ni àmọ́ àfẹ́ kó gbódé ọlọ́run gbà lọ́wọ́ tábà lágbára wa bihamdi wa atubu